oníbèrè béèrè pé wọ́n ní tí ẹ̀ bá délé pé kí nǹkan táwọn mọ̀ ni pé tí ẹ̀ bá délé kí ẹ̀ ṣe tẹ̀sílì bọ̀ tí ó bá ṣe ẹnìkan kánú lé pé yẹn lè sọ pé asalaamu aleyna wa ala ibadillahi salihin pé ṣé ẹ̀ rí wá fẹ́lẹ́ yìí. rárá ẹ ẹ rí tó lọ́lọ́sẹ̀ múlẹ̀ fún ẹ ẹ máa tó tó lọ́la àná hadith anabi sọ̀sẹ̀rà sóyè kí ẹ ṣe bẹ́ẹ̀. ní àbádélé wa. ńlẹ́bọ̀ ilé ìyá yàtọ̀ ìbáwí yẹn wà nílé ọ̀ sálámà sí wọn ọ̀sìn lẹ́dí òsèlè kan ti ń débẹ̀ lẹ́dí òsèlè kan ti ń débẹ̀ àbẹ́yẹ ọ̀bá yẹn lé tàdé ẹ̀fẹ́ sálámà sí. ọ̀sọ́límù aláhàn fúsìkọ̀m ẹ̀ sálámà sáwọn ara yín àwọn ara yín tán wà nílé nù ẹ̀ ṣe pé ọ̀sálámà aláyà lè yàn wá rí. ọ̀sọ́límù aláhàn fúsìkọ̀m ẹ̀yẹn torí àwọn tó wà nílé wọn àwọn ará yín náà ni wọn. ها أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان ها أنتم هؤلاء تقتلون تقتلون أنفسكم ẹ̀yin ẹ̀yin yìí ẹ̀yin para yín ẹ̀yin gbàtẹ́ ti tọ́ sọ pé ẹ̀yin ṣe bẹ́ẹ̀ ẹ̀yin wá ń para yín sí ẹ̀yin wá ń para rẹ̀ ni ṣèbí nígbà tó bá ti pa ẹ̀mọ ẹnìkejì ó ti para ẹ̀ náà nù so ẹ̀yà nù nígbà tó pé ó pa àwọn apákan náà tọ́lọ̀ ń dá sórí ẹ̀ náà sórí ọ̀dọ́ padà ẹ̀ náà nìyẹn títí pé wọ́n ń padà mélòó ní padà láyé ẹ̀yàn tí ń ṣe ìtìhárò kéré tí wọ́n ń para wọn láyé ó kéré sí àwọn ẹ̀ńtẹ́ pé kìnnìún báyìí tó pọ̀ jù ní pé ọlọ́kọ̀ṣọ wa ń bí ibẹ̀ ọlọ́wọ́ sọ tó pọ̀ jù ní pé káwọn yẹn máa pa ẹlòmíì yẹn ni wọ́n ti mọ̀ sọ ìrònú náà níbi ayé àfàsẹ́lẹ̀ sọye ẹ pé ẹ wà lọ pé kéde pé àwọn ajẹ tẹlẹ fún pé ẹ máa ti wọlé tí ọsẹ nìkankan lé o léyìn asàlámù aláyà wàhálà ẹ bá ti dá sọlẹ so ó ní ìdí ẹrí tó ṣe kìnnìkan sọye ọlọ́run àbàlà tó ní ìmọ̀ ṣe jẹun.